Exercise 1. N kò ní pẹ́. I won't be late. N kò ní pẹ́. Kò ní pẹ́. He won't be late. Kò ní pẹ́. Kò ní tètè dé.

wọn jẹ́ ó tètè dé wọn kò ní wọkọ̀. They won't take a bus. Wọn kò ní wọkọ̀. Wọn kò ní mú sùúrù. They won't be patient. wọn kò ní mú sùúrù. wọn kò ní parí iṣẹ́ wọn lọ́la. They won't finish their work tomorrow. Wọn kò ní parí iṣẹ́ wọn lọ́la. inú wọn kò ní dùn. They won't be happy. Inú wọn kò ní dùn. Exercise two. sílè kan fún mi. Give me one shilling's worth of meat. ta ẹran sílè kan fún mi ta ìrẹsì sílè kan fún mi. Give me one shilling's worth of rice. ta ìrẹsì sílè kan fún mi. ta iyọ̀ òyìnbó sílè kan fún mi. one shilling's worth of sugar. ta iyọ̀ òyìnbó sílè kan fún mi. ta ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ sílè kan fún mi. Give me one shilling's worth of bananas. ta ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ sílè kan fún mi. mo ra ọ̀gẹ̀dẹ̀ wẹrẹ sílè méjì ààbọ̀. I bought two and six worth of bananas. Mo ra ọ̀gẹ̀dẹ̀ wẹrẹ sílè méjì ààbọ̀. Mo ra iyọ̀ òyìnbó sílè méjì I bought two and six worth of sugar. Mo ra iyọ̀ òyìnbó sílè méjì Mo ra oyin sílè méjì I bought two and six worth of honey. mo ra oyin sílè méjì àbọ̀ mo ra ẹ̀pà sílè méjì àbọ̀ I bought two and six worth of ground nuts. Mo ra ẹ̀pà sílè méjì àbọ̀. End of Unit 45.